نستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا أيها الناس اتقوا الله تعالى وكونوا مع الصادقين في عبادة الله اصدقوا مع الله تعالى في عبادته مخلصين له غير مرائين ولا مسمعين فإن الله تعالى أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معه وغيره تركه وشركه واصدقوا مع النبي صلى الله عليه وسلم في اتباعه ظاهرا وباطنا غير مقصرين في سنته ولا زاهدين عليها اصدقوا مع الناس في معاملتهم أخبروهم بالواقع فيما تخبرونهم به وبينوا لهم الحقيقة فيما تعاملونهم به ذلك هو الصدق الذي أمر الله به ورسوله يقول الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ويقول النبي صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة ولا يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا فقد بين النبي صلى الله عليه وآله وسلم في هذا الحديث أن للصدق غاية وللصادق مرتبة أما غاية الصدق فهي البر والخير ثم الجنة وأما مرتبة الصادق فهي الصديقية وهي المرتبة التي تلي مرتبة النبوة قال تعالى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين أدعو أقفهم الله بابا تلارك ọlọ́run bá tó sàánú wa tó ṣe wá mùsùlùmí tó wá jẹ́sìn yìí tó di oyè wa torí pé àìmọye èèyàn ni mùsùlùmí bí àwa náà ti jẹ́ ṣùgbọ́n àwọn ò ní wà nínú ibi táwa wà nínú àsìkò yìí kódà ó súnmọ́ kó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wa gan nígbà tá a fẹ́ gbéra bóò níbi tá a ti gbéra wá bí bóyá lé bóyá bí iṣẹ́ àwọn mùsùlùmí mi súnmọ́ ká dágbére fún pàlọ́ ìdìmọ̀ wọ́n ní dáadáa lẹ́ẹ̀dẹ̀ ọlọ́run ọgbà bẹ́ẹ̀ bá tún dé wọ́n ní sẹ́ àtidénu àtidénu ah, ah, ọlọ́run ọgbà ó àwọn ò ní í lọ wọn ò nídìí tí wọn ò fi ní í lọ ẹjọ́ lẹ́lòmíì rò wọn à nídìí tí wọn ò fi ní í lọ ojú ọjọ́ tutù ẹlòmíì fẹ́ sùn wọn à nídìí tí wọn fi ní í lọ ẹlòmíì ń weré orí ìtàgé lọ́wọ́. pàápàá tó jẹ́ pàwọn ọjọ́ ìtún wa bọ́ sọ́jọ́ wọn ò ní jíjẹ́ lomi òfin ní lọ bọ́ọ̀lù tó wò lálẹ́ àná àbí jẹta ó parí o láti bẹ̀rẹ̀ dópin ó tún fẹ́ wọ highlight àyẹ̀wò ni a ṣe máa wí. ẹ wà dánwò àánú tó tóbi ni lórí wa pé nírú àsìkò yìí irú la wà jọ bá a kalẹ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹja bẹ̀rù ọlọ́run wàkúùnù máa sọ̀rọ̀ gbogbo táàbà máa táàbà máa báyà ṣe ẹ jáde kólódodo la mú lọ́rẹ̀. anabi muhammad sallallahu alayhi wa sallam ani alimaru ala dini khalili ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́sìn ẹ̀sìn tí ń ṣe lẹ́sìn ayú ẹ̀ ẹ̀sìn tá ayú rẹ̀ bá ń ṣe lẹ́sìn tiẹ̀ náà fẹ̀yìndùn rẹ̀ ahadukum man yukhali tọ́ba rí bẹ́ẹ̀ mẹ́ńtò mú láàyò dáadáa ayò amakórìrì báyà ayò amakórìrì bú báyà àwọn ayò tiwa ọlọ́run ní jẹ́ wọn kórìrì bú bá wa ẹ̀yẹ rísun ọlọ́run ẹ̀dá kan àbùkátà sí káwá pẹ̀lú àwọn olódodo níbi jíjọ́sìn fọlọ́ ìjọsìn fọlọ́run ọba ọba tó láàrin ga ojú rẹ ti dàrú tẹ́yà ọba ń bá àwọn tí òdodo ṣíṣe lọ́run bá ń bẹ lọ́dọ̀ wọn èyí ó rò pé èèyàn ń sin ọlọ́run ọba ọba tó láàrin ga ó sì jẹ́ pé ràánù lèèyàn ń sin ẹ̀wá dúró èèyàn ti ń la sàlátù ẹ̀wá dúró èèyàn ti ń tẹ́ra tẹ̀sùbá àfún tó ti kó tẹ̀sùbá tó sílé tó tó apẹ̀rẹ̀ kan tó sì yẹ ẹ wá èèyàn títí yànnà fìlà àwọn òun ẹ èèyàn tí ó jí lóru tí lajú àkànní ọmọ sí tí ó sì ṣe bẹ́ẹ̀ tí ilé fi má nítorí pé ń wá àánú ọlọ́run bọba tó láàrin bọ̀ ọ̀ràn. èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí ta bá ń fi máa ń bu bẹ́ẹ̀ kọ́ èèyàn náà tó gbó lọ tó gbé gbòòrò mọ́ tí wọ́n torí tá a ń sọ ká máa yẹn ìgbà ọ̀dà ni àlùyá rẹ̀ pa àwọn ṣe ìbáàdì òsì mi ní àmọ́ ìgbọ́ pàtà ẹ wá dúró àwọn tí wọ́n tún wọ́n lọ. ẹ dákun sin ọlọ́run ọba tó la rẹ ga fi nǹkan lálàáfíà sí eléyìí ṣe pa yàn kìí ṣe fi òdodo ẹ̀sìn ká máa là á wọ́n ní tí jẹ wá ẹjẹ́ á ní as-sidqu ma'a Allahi fil ibada ẹjẹ́ á sin ọlọ́run pẹ̀lú òdodo pẹ̀lẹ́sìn ẹ̀ tó mú wá pẹ̀lú tó fẹ́ jẹ́ á máa ṣe ká máa sin ká máa sin ọlọ́run láì ṣetán wípé afẹ́kẹ́ nìkan ò rí wa wípé àwọn kan gbọ́dọ̀ rí ta ni ó rí ọ ta ni ń wá ọ ta ló ń ṣe é fún. ẹ má jà sẹ̀sìn ọlọ́run bàbá tó rẹ̀ ga nítorí wípé àwọn èèyàn kan wò wá tàbí a fẹ́ jẹ́ kí dúndún ọ máa dún kí gbọ́ngbọ́n ọ máa kan sí káwọn ènìyàn kan ọ máa gbọ́ ẹja ṣọ́ra ẹja bẹ̀rù ọlọ́wọ́n bọ́ba tọ́lá rẹ̀ ga ẹja ní asírkù Allah ẹja lọmọ yìí kí gbogbo ẹni táwa fẹ́ di ọgbọ́n wa táwa fẹ́ di orí wa níbi páǹsì ọlọ́wọ́n bọ́ba tọ́lá rẹ̀ ga àwa náà ti mú orogún pẹ̀lú ọlọ́wọ́ ọlọ́wọ́n sì rọrọ̀ níbi kékeré olórogún pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́n bọ́ba tọ́lá rẹ̀ ga ọ ashraka fihi ma'i ghayri tó wá ń fi ẹlòmíì sẹ́mi yàtọ̀ sẹ́mi ọlọ́run bọ́ bá tó lára ká tí máa gbaṣẹ́ òun lọ́wọ́ ẹ̀ taraktuhu wa shirkahu iṣẹ́ tó ṣe tó ti fẹ́ ẹlòmíì sẹ́mi yàtọ̀ sí mi ń dẹ̀wọ̀n àti ẹ̀nu ni ẹja bẹ̀rù ọlọ́run ẹja lódodo pẹ̀lú ọlọ́run bá a bá sòdodo pẹ̀lú ọlọ́run níbi ẹ̀sìn tá à ń ṣe ẹ má jàjẹ́ fáwọn ọ̀rajà fáwọn ọwọ́ akọ́tà cross òun ló kó báwọn míì náà láyé anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ṣe yí ké mùsùlùmí náà wọ́n pera wọn àwọn ní ẹ̀sìn kó bá ṣe islam inú wọn làánà mi kírun sí látọ́ lọ́nà ọ̀dọ̀rọ̀ kírun sí wọn láàmú ẹ dákun tá a bá ní sídùkú pẹ̀lú ọlọ́run ẹ já ní sídùkú pẹ̀lú anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam fi ti báyìí anabi tọ́lọ̀ rán sí wa tí gbogbo wa ń polongo pọ̀ ńlá fẹ́ràn ẹ já jẹ́ mi fẹ́ràn anabi yóò dùn tọ́ ẹ má jẹ́ ọjọ́ pé mo lùdì náà fi mọ̀ pa fẹ́ràn àná ẹ má jẹ́ ọjọ́ pé Laylatul Qadri ní àfi mọ̀ pa fẹ́ràn àná bi Laylatul Arafah tó ti dé kò sí tẹ́lẹ̀ wọ́n tó ti fi kù ọlọ́lọ́mọ Laylatul mi tó tún dé bí Laylatul Rajab ní ń bọ̀ ni bí Laylatul Mọ́lídì ni bí Laylatul kan tó tún dé orí pé kan dé tí ò tẹ́lẹ̀ báwọn Laylatul sì máa dé ẹ lọ wo ló lànà nígbà Muhammad sallallahu alayhi wa sallam ẹ nílẹ̀ rí ẹ ẹjẹ́ ní sídìkù pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam. ọmọ ẹ̀dẹ́ ni yóò ṣiṣẹ́ yọ dààmú wàláhì tíṣẹ́ rẹ̀ ọba báwọn tà nábì mú wa mú aṣèdànù ni ọ̀pọ̀ rẹ̀ aṣèdànù pọ̀ ní ayé níbi mímá jẹ́ kí lánàá níbi okun èèyàn lójú níbi mímá pe àpè mára Islam tí ò ní ọkàn àpẹẹrẹ mara Islam, tí ò bá òye mu àkìmára ìsìláàmù eléyìí tó dènà sí ti ìsìláàmù gàgán jẹ ẹjá ní sọ́dúnkọ pẹ̀lú anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní kọ̀kọ̀ ní gbangba ghayra muqassirina fi sunnah ẹ má jásà ṣe ètò níbi títẹ̀lé anábà Muhammad sallallahu alayhi wa sallam dúró dédé gbogbo bí tó bá dé sunna rẹ̀ hàn kò síbi àtọ̀hún dé bí a ṣe wulẹ̀ kọ́rọ̀ tẹ́ ẹ máa sọ kọ́ mọ́ jọmọ́ bẹ́ẹ̀ tó wọ́n wà bí wọ́n ṣàṣì dákọ̀ jésù ọ̀rẹ́ jẹ́ ìṣe ń sọ ọ̀jọ́ mọ̀ bí wọn ò bá rí nǹkan kan wọn ó di àti nífìlà kẹsàlẹ̀ màbá mi fara yín bí wọn ò bá rí nǹkan kan wọn ò ní lo yẹtí ìwé ló dé tí mùsùlùmí wọn fi àwọn àmì Islam ní ẹ̀pá mi kí ló mùsùlùmí wọn fi àwọn àmì Islam ti ẹ̀pá mọ́ ẹ dákun domi tá a bá jẹ jáfihàn pé mùsùlùmí ni wa ẹja àfihàn pẹ́ni tó nílànà ànábì tí ń tẹ̀lé ni wa pálí sunna ni wa. kámọ́sà ṣe ètò wàlẹ́ àṣà ìdí iná ẹlẹ́yìhà ẹ má tún já àfikún ẹ má já tí ń tẹ̀ sara sunna bu abẹ́ sunna ẹ̀sìn Islam nílànà káwọn àgbẹ̀ ẹ̀ ti ń jẹ́ sunna ara rẹ̀ ní ẹ̀yà ajá lọ wò wípé ẹ̀mí ló lànà ìṣẹ̀lẹ̀ ànábì ní alaikum bí sunnati sunna mi dọwọ́ yìí ẹnà tí wọ́n fẹ́ dọ́mọ súnà ẹ̀mẹ́ ló lànà bí ṣe òun làkọ́kọ́ ṣe làkọ́dé káàdì lákùnfin rasulillahi uswatun hasan. ok anabi dúgbà tó tún kú ọ̀la ayé tó ní alẹ́ fún mi súnà tí ó ní wàsúnà tí wàsúnà tí kó làkọ́ ìrọ̀ṣẹ̀ ẹ̀mẹ́ ló làkọ́ bàkìrì ṣe bẹ́ẹ̀ ẹ̀mẹ́ ló ní Umaru ṣe bẹ́ẹ̀ ẹ̀mẹ́ ló ní Uthmanu ṣe bẹ́ẹ̀ ẹ̀mẹ́ ló ní Ali ṣe bẹ́ẹ̀ ẹ̀mẹ́ ló ní gbogbo àwọn sàábẹ́ yìí sàábẹ́ ní gbogbo ń tá a bá fẹ́ ṣe inú ẹ̀ tá a wá bójú ẹ̀ tá a fẹ́ ní àwọn àkọ́kọ́ tá a rí lọ́dọ̀ ma ẹ dákun ẹ já jáwọ́ ń bẹ̀ àpàtì ọ̀yọ́ nu ẹ já jáwọ́ ń bẹ̀ ọlọ́run kò lèmi àti yóò fi àṣekù ń gẹ́ dáadáa ah ọlọ́run ṣàánú ẹ dákun tá a bá tún ní sínkù pẹ̀lú anábà Muhammad sallallahu alayhi wa sallam usduqu ma'an nas ẹ̀yin ẹ já bẹ̀rù ọlọ́run ẹ já mùsùlùmí ká ní òdodo pẹ̀lú àwọn èèyàn bá a bá jó lódodo sọlọ́run tá à tá a fẹ́ ràánú ẹ̀ ẹ já ajó lódodo pẹ̀lú ìjọmọ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá à ń claim tọ́ba rí bẹ́ẹ̀ náà ẹ já wá ajó lódodo pẹ̀lú àwọn èèyàn ẹ já ajó lódodo pẹ̀lú àwọn èèyàn níbi òwò ẹ má jà ajó ń jàmbá ẹ já jẹ́ olódodo pẹ̀lú àwọn èèyàn níbi kíkọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ má jà ajó ń jàmbá ẹ já ajó lódodo pẹ̀lú àwọn èèyàn níbi bíbá àwọn ènìyàn ṣe ká má jọ ń jàmbá ẹ dákun akọbẹrẹ ọmọ mi wá bí nǹkan bá ṣẹlẹ̀ má fi kún kọ ọmọ bá dáràn wájú ọlọ má yọ kó ń bẹ kọ ọmọ bá dáràn wájú ọlọ jẹ ọmọ bó ti má tọ́ ọ bá fi kún ó rù ewu ẹ̀ tọ́ bá di wájú ọlọ tọ́ ọ bá dínkù àgbákò rẹ̀ ọba ọ tọ́ bá di wájú ọlọ́run ọlọ́run bá ọba tó láàrin ganú alukur'an kiri bàtà àwọn èèyàn kan ti irọ́ robo tí wọ́n palẹ́wé tó wá jọ nǹkan kó dòwọ́ jọ nǹkan lẹ́mìí ànábì lẹ́yìn anabi gangan tó jẹ́ anabi ọlọ́run tó ní wáyé òtún wáyé ti sọ̀kalẹ̀ ọjọ́ nǹkan ọlọ́ni wàlúùdí tawálà kíbrọ̀ omi dùn ẹni ó gbé ẹrù kínní òun rù tó lòun ní òun lọ gáńdíẹ̀ ọlọ́ni lahu azabu nàbí yóò dáyà àti ẹ̀jẹ̀ lọ́tọ̀ lọ́dọ̀ ọlọ́run tí ó tóbi ọlọ́run ní jẹ̀mí àti yíyá ẹ̀dá fẹ́ jájọ́ lódodo pẹ̀lú àwọn èèyàn ẹjẹ abẹrù Ọlọ́run bá bá tọ́lá rẹ kata bá fẹ́ sọ̀rọ̀ fáwọn èèyàn anábà Muhammad sallallahu alaihi ó di oyè wáyé pé ẹni ìbínú lẹni tó fẹ́ sọ̀rọ̀ yìí kẹ́kọ̀ọ́ sẹ́lẹ̀ ọkàn fẹ́ pa àwọn èèyàn lẹ́nu lọ́wọ́ adé ọrọ̀ bó torí kílẹ̀ yẹn lẹ́nu kí ẹsẹ̀ kọ́ fẹ́ bẹ̀ nìkan jẹ́ kí ẹsẹ̀ ṣàìdá kí ẹsẹ̀ kọ́ gbowó wọn kí ẹsẹ̀ kọ́ lù wọn jìbìtì ṣùgbọ́n ọ̀sàfẹ́ kan rẹ̀ lásán eléyìí ó ń jàǹbá aládàáwò yìí ìjìyà ń bẹ́ẹ̀ fún un níbẹ̀ kátó wa sọ wípé ẹni tó ṣe wípé iṣẹ́ tiẹ̀ gangan irọ́ ni ọlọ́run bọ́ lèmi àti ibi irọ́ kò ní ṣe alùpùrọ̀ ẹ dákun ẹja bẹ̀rù ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ ká ọlọ́ni yá ayọ́ ladina amanu taqullaha ọlọ́ni ẹ̀yin olùgbàgbé òdodo ẹ bẹ̀rù ọlọ́run wà kó o nù máa sọ ọ̀dọ̀ ẹ rí wípé àwọn olódodo lẹ̀ ń wà pẹ̀lú mùsùlùmí náà lólódodo ṣùgbọ́n torí òkú ṣàìtọ́ọ̀nù ti ń lẹ̀ tẹ́yìn iṣẹ́ ìtọ́nù bá wá lé oko rẹ̀ mọ́ mùsùlùmí mi tó bá wá fẹ́ jòkó rọ mọ́ wà pẹ̀lú ẹ̀mí rọ sọ fún ife rárá bẹ̀rù ọ̀rọ̀. jẹ́ kó dódodo mà ṣé ọba dódodo mà yọra rẹ kó lọ́dọ̀ rẹ̀ mọ́jọ kó bá ọlọ́run ní jẹ́mi àti yọra alákòóbá anábà muhammad sallallahu alayhi wa sallam oní aleikum bisimilahi kọ òdodo dọwọ́ yín nítorí bá da yín lójú ní ẹfẹ nù yín sọ̀rọ̀ nítorí fojú yín gan ní báyìí nítorí ṣetán láti pàdé ọlọ́run bá pẹ̀lú ẹ̀ ó ní máa sọ̀rọ̀ torí yẹ kí fàyín náà ṣe kọ́ ya ní ilẹ̀ gbèrò sẹ́yìn abájọ́ olódodo olódo fi mànà lọ síbi dáadáa wàlbẹ́rọ wàyí náà lbẹ́rọ ya ní ilẹ̀ jàǹnà bẹ́yìn abájọ́ níwà dáadáa oní dáadáa alìjàǹnà ní lọ́wọ́ ọlọ́mọṣẹ́ alìjàǹnà lè wẹ̀ mí àti ọlọ́mọ bàtọ́lá adébà Muhammad sallallahu alayhi wa sallam tẹ̀síwájú oníwàlá yasa alùpùpù yasudọ̀lọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ní yé máa sòdodo yóò gbogbo ìgbà tó bá fẹ́ sọ̀rọ̀ láyé yóò di pé dájú kó dodo lòun ń sọ òun ọ̀parọ̀ nígbà tí o bá ti sọ tó di yòókù nígbà tí o bá ti sọ tí o ní mọ̀ nípa rẹ̀ nígbà tí o ti pàpín mọ́ra tí o sí lọ́dọ̀ ẹ̀. anábà muhammad sallallahu alayhi wa sallam oní hata yuktaba inda Allahi siddiqan ọlọ́run ti sọ fún àwọn mọ̀lẹ́kà pé ẹ̀kọ́ lẹ̀ bí ẹni yìí ó lódodo ni ó sì bẹ̀ sin ọlọ́run ọba lódodo ọlọ́run bó ṣe mi àti ilẹ̀ ẹni tí ó rí bẹ̀ tí ó fi ṣe kòǹgẹ́ dáadáa ẹ̀já lọ́mọ wípé òdodo nípò tó tóbi ẹni ó bá jó dodo òun náà ní kò tiẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́nsọ ayà kalẹ̀ fún ni wọ́n á ń sọ mọ́rútàbà àwọn èèyàn rí bí ó sì tóbi tó wọ́n wàá yóò tẹ̀ ilá wa rasul ẹni ó bá tẹ̀ lọ́lọ́run tó tẹ̀ lára anabi muhammad sallallahu alayhi wa sallam. fa ulaika tó bá dojú alikiyama àwọn ọmọ yẹn ma anabi yìí wọ́n wà pẹ̀lú àwọn anabi ọlọ́run ayé àwọn anabi ọlọ́run àjẹnà wọn wà. ẹ̀yin tí wọ́n yé parọ́ a ọlọ́wọ́n bọ́ làwọn ayé káàkiri ń bẹ dáadáa. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah adọ́kọ fọlọ́ ìkẹ́ àti ìkẹ́ ọlọ́run kọ́ lọ́ba nípa muhammad sallallahu alayhi wa sallam ìyẹn rúṣin ọlọ́run tá à ń jọ ń bẹnu mọ́ṣáláṣí ẹja bẹ̀rù ọlọ́run ẹja mọ̀ islam kò pín síbi ká máa kírun lásán ẹ̀sìn Islam kò pín síbi kí sòkòtò èèyàn ọmọ tó lẹ̀kọ́ nírun ìgbà lásán torí ta bá ń sọ̀rọ̀ pé kínní ó yẹ ká máa yàn ká máa yàn ọ ẹ̀sìn Islam ọ̀pin síbẹ̀ káwá òun tó déyàn bá ti lé nírun ìgbà báyìí tí sòkòtò rẹ̀ òsì tẹ́lẹ̀ báyìí first class mùsùlùmí nù wàlláhì òun jẹ́ mùsùlùmí tí ò ní kó kankan wájú ọlọ́ tí ó ń bá rẹ̀ tí ó gùn tí ó dé dodo tí ó sì ní jẹ́ kankan wájú ọlọ́run ṣùgbọ́n kì í ṣe pé tùmọ̀ rẹ̀ òun ni kí ah, irun gbọ̀ngàn ọ̀ máṣá ìmọ̀ọ́mọ̀ sọ bẹ́ẹ̀ tí ń sọkọ̀ wọn wọ́n sì gbọ̀yọ̀ ṣùgbọ́n bí ṣe ń bẹ́ẹ̀ lìkì ní bẹ́ẹ̀ gbàgbà. eré tó burú jù nínú ìwà tí ì ṣe wà mùsùlùmí tí kì í ṣe ìwà tí Islam mú wa òun ni irọ́ pípa irọ́ irọ́ pípa ẹ wò nǹkan kí wọ́n yé wa ní ìsìn. Ah, nǹkan kí wọ́n yìí ya ẹ̀jẹ̀ sáré sáré yà síbẹ̀ ọlọ́run bọ́ bá tọ́ la rẹ̀ ga oní shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an ó ní oṣù Ramadan tó ṣe pé inú ẹ̀ la sọ al-Qur'an kalẹ̀ hudan linnasi wa bayyinatin min al-huda wal-furqan oṣù tá à ń sọ yìí ọlọ́run ní mànà ní fáwọn èèyàn àlàyé mànà ní onímọ̀ ń sòpin àláàrin ẹ̀rọ àtòdodo yóò jẹ́ ẹjọ́ dodo mọ̀ yàtọ̀ sí rọ ọlọ́run á ní faman shahida minkumu shahra falyasumhu ẹni tó bá ṣahida oṣù yẹn nínú yín kó gbà á ṣe rí ṣahida nínú èdè lárúbá ni kéèyàn jẹ́rìí ẹ̀rí bá máa ní kalimatu shahada ọjẹ́rìí ṣahida ntẹ̀yàn máa jẹ́rìí sí nínú ìsìláàmù ní tẹ̀yàn bá fojú ẹ̀ torí lọ́lọ́run fi máa ń ṣahida ẹni tó bá rí tó lè jẹ́rìí pé mo fojú ara mi àwẹ̀ bẹ̀rẹ̀ njẹ́ fi jẹ́jẹ́ pé àyè bẹ̀rẹ̀ àwẹ̀ mùsùlùmí pẹ̀lú microscope àfihàn wí pẹ̀lú kàlẹ́ndà rárá a ní ìdí ẹni ó fojú torí ṣàhádà rẹ̀ la gbọ́dọ̀ gbà tó wá fojú rẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ pé tí o fojú ẹ̀ tójú rẹ̀ ò tó ní sọ ó ti gbẹ́sẹ̀ lé etí bèbè irọ́ pípa ó sì ti gbẹ́sẹ̀ lé etí bèbè ìbínú ọlọ́run ọlọ́run ní bínú sẹ́mi àti yín ẹ dákun ẹja sọ́ra dáadáa mùsùlùmí jókòó rọ̀ kódà kọ́ mọ́jà alùsùn náà ká wá sọ alùsùn náà kátó wa sọ sálàfí mùsùlùmí yìí máa parọ́ irọ́ ni téèyàn bá sọ tí wọ́n ní tó sọ yìí ọ̀ya gbèé e lẹ́sẹ̀ láti gbèé e lẹ́sẹ̀ wá dogun gbé e tó sọ yìí lẹ́sẹ̀ ọ wá dogun ọ̀rọ̀ wa lórí kò ní tọ́ bá wá sọ̀rọ̀ fún èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní tọ́ sọ mẹ́tẹ̀ẹ̀ta èyí jẹ́ irọ́ nù mùsùlùmí ìjókòó rà ó ẹni ọba nígbàgbọ́ nu ọlọ́wọ́n ọba ọba tọ́lá rẹ̀ ga kì í jẹ́ kúrọ́ o ìjà jọ ń tọ́lọ́wọ́n ọba tọ́lá rẹ̀ ga sọ́nà Al-Qur'an Al-Karim ọlọ́ọ̀ni ìdájà kàlí munafiquna qalu nashhadu innaka la ọlọ́ọ̀ni ìdá anábì sallallahu alaihi wa sallam táwọn munafiki bá dọ́dọ̀ rẹ̀ wọ́n ajẹ́ wọ́n mọ̀ láwọn ọlọ́ọ̀ni kí lọ́kàn wà àtẹ̀rí tiẹ̀ wallahu ya'lamu innaka la rasulullah ọlọ́ọ̀ni tó rán wọn ṣẹ́ ọmọ wípé ránṣẹ́ òun ni wallahu yashhadu innal munafiqina lakadhib ọlọ́ni mo jẹ́ ẹ̀rí tọ́lọ́ ni o bí àwọn mùnàfíkì òkúrọ̀ ni á mùnàfíkì máa parọ́ mùsùlùmí máa parọ́ alùsùnà máa parọ́ sàlàfíyà yìí ṣe sàlàfíyà tó kẹ́sìbì tó ṣe kẹ́sìbìyà irọ́ pípa jàjà wọn bẹ̀ kì í ṣe wọ́n ọmọlúwàbí tí yẹn bá jókòó rọ́ iṣẹ́ kì í gbà tó bá rí nǹkan kó jọ látara àárọ̀ láàárọ̀ nǹkan yìí ò ní bà kalẹ̀ tó bá bà kalẹ̀ kò ní dùn jẹ ẹ dákun ẹ já bẹ̀rù ọlọ́run bọba tó la rẹ gàbó ń bá sì jẹ́jẹ́ ńbẹ kó tó kú kò ní lẹ́yìn ẹ já ṣọ́ra ẹ já bẹ̀rù àtúbọ̀tán ẹ já mọ̀ pé gbogbo ń tó wulẹ̀ ká ṣe kárí kó jọ láyé kárí kó jọ ní gbogbo ń tó wulẹ̀ ọjẹ́ àtàpàtà dìbò ẹ lẹ̀ ọ̀dọ̀ ọlọ́run bọba tó la rẹ kà lápadà sí ọlọ́run wa ni tó bá dojú àlè kìí gbogbo ń tẹ́ ìyàpọ̀ ẹnu parí yìí wà dájọ́ ẹ̀ kó tó dọjọ́ dájọ́ tí kẹ́kẹ́ ọmọ apamá ti ọ̀rọ̀ lẹ́nu ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan wo tún wà lọ́sọ̀dọ̀ lọ. ẹ̀jẹ̀ asọ́ra mi rọ́ pípa ẹ má jáwọn èèyàn sọ àdùkù lọ ẹ̀rí tọ́lọ̀ mi tún sọ ń bọ̀ mí ní alukur'an ó ní fi kọ́ lówó fihìn márùn fazadahumullahu márùn ọlọ́ọ̀ni àwọn tí wọ́n lé àwọn mọ̀nàmìkì àìsàn yèméjì ń bẹnu ọ̀kan fazadahumullahu márùn ọlọ́ọ̀ni mo sàlékún àìsàn fún wa ọlọ́ni wàláhùn àdáàbùn ẹlíìmù bímà kẹ́hànù yẹ́kìrì ọlọ́ni yìí létí eléru bẹ́ẹ̀ fún wọn nítorí pé wọ́n ń parọ́ ẹjẹ́ tó fi mí kù ọlọ́ni nàmà yẹfutẹ́rì kẹ́tìbà lẹ́dínà láàyè pinnu nàbí ayé àti là ọlọ́ni lẹ́yìn wọn ti máa dáadáa parọ́ làwọn tí ò ní gbàgbọ́ náà lọ tí ẹ bá rí èèyàn ti bá ń parọ́ tí irúgbọ́n rẹ̀ bá pọ̀ ju tèmi lọ jẹ́ ọmọ yìí pé ni tọ́lọ́lọ́ lọ sọ bẹ́ẹ̀ ó nàmà yẹfutẹ́rì kẹ́tìbà alladhina la yu'minuna bi ayatillah àwọn tí ò ní gbàgbọ́ nu ọlọ́run àwọn ní máa parọ́ mùsùlùmí yìí jókòrọ́ wọ́n máa ròyìn mùsùlùmí kí á ah, oh, oh, gbogbo nǹkan tẹ́ rí kẹ́rin tó bá jẹ́ pé tirọ́ kì í ṣe kò ní parọ́ kò ní parọ́ fún ọ kò ní jàmbá rẹ kí ló ń parọ́ mùsùlùmí yìí máa parọ́ ọlọ́run bọ́ bá tọ́lá rẹ ká kò ní sèmi àti yín kùrọ̀ yọ sànù wa yóò fi àṣekùn gẹ́ dáadáa anaba muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ lọ máa lọ́wọ́ ọkà mi kò ní ẹni sáré fẹ́ ọ̀kan kó kí n tó parí ẹ̀ ọ̀kan nú àwọn sábẹ́ anaba muhammad sallallahu alayhi wa sallam abu sufyan baba muawiya nígbà tí ò di ìgbà islam ọba lọ sí rúùmù ọjà lọ́ta tó lọ́ta ní rúùmù wọ́n ti ń dán nípa anaba muhammad sallallahu alayhi wa sallam ọba rúùmù ọba pè ọba bí àwọn tí wọ́n jọjọ lọ sòwò lé ìgbẹ́ta ní abẹnugan nù yín tọ́ ọmọ ọkùnrin tó dìde ti ń pera rẹ̀ lánàbì dáadáa wọ́n bá ń yan Abu Sufyan. ìrọ́pẹ́ ọwọ́ abẹ́rẹ́ sí ni wọ́n béèrè pa anábì Muhammad sallallahu alayhi wa sallam. ìgbà tí wọ́n béèrè pa anábì sallallahu alayhi wa sallam Abu Sufyan wá ń dá lóhùn kèfèrí ní jọ́nà kò tí ì gbà sílámù ló wá ń dá lóhùn tó bá ti béèrè béèrè kan yọ dá lóhùn tó bá ti béèrè béèrè kan yọ dá lóhùn tó bá ti béèrè béèrè kan yọ dá lóhùn ẹjẹ ẹja àjọ ẹjẹ nǹka ó ní kí fawallah ó ní fawallah bó fọlọ́ ń búra lawla alhaya an ya'thuru alayya kadhiba ó ní tí ìbá ẹgbẹ́ ojú ń tì mí kí wọ́n kárọ̀ ọmọ mi lẹ́nu kí wọ́n lè mí náà parọ́ kẹfìrí nù ó ní lakadhabtu alayhi bá parọ́ mọ́ ìbáwọn èèyàn ń bẹ ń náà parọ́ pé ìdí ni o ti fi parọ́ wọn mo ní sòótọ́ kèfèrí ni nígbà náà bó wàá ní mùsùlùmí ti wá jẹ bó wàá ní bàbá lè mọ́ mùsùlùmí wá jẹ lè mọ́ mọ́ òpùrọ̀ bàdá ní òpùrọ̀ òǹbílẹ̀ òpùrọ̀ òǹsúnú òpùrọ̀ tí o wá fẹ́ sí yàtọ̀ mọ́ láàrin máa ń jẹ tẹ́sífù bíi sọ́nà wọ́n máa ń jẹ tẹ́sífù bíi ọwọ́ ìrìhà kò fẹ́ sí yàtọ̀ mọ́ láàrin ẹni tó ṣe pé áàlì sọ́nà lára rẹ̀ àròpọ̀ àlùsọ́nà àtẹ̀ńtẹ́ ẹgbẹ́ nǹkan míì ní í ṣe ń tiẹ̀ tí ọ̀jọ̀ mọ́ra mu tó yẹ nípa síláàmù tì tó yẹ pé irọ́ gangan ló ń jẹ rẹ̀ tó jókòó tì èyí jẹ́ jàlá bí ìbá tó pọ̀ kò sábọ́lọ́jì ẹni máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ọba àmọ́ gbọ́ kí ṣe èèyàn ọdọ èèyàn bá wá parọ́ tó bá lóun dáhùn èèyàn lóun pé ẹ ń sòògùn bílẹ̀ ṣé wá parọ́ ó súnmọ́ pé kò ní rí nǹkan kó náà ọlọ́run ló ṣàforíjì fẹ́mi àti ní wàá apology lórí ilé yẹn anábìá Muhammad sallallahu alayhi wa sallam nípa àtà lọ́jọ́ tí lọ́ máa lọ́wọ́. àmọ̀ tẹ̀síwájú ń jọ mi ẹnu wọn tán sọ́rọ́ ń jọ sábà ìfẹ́ ń tọ́sọ́ àtàtàjọ hàdà wa sallallahu ala muhammad wa ali wa sallam akim sara. Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna